ẹ kú dédé àsìkò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá ní iléeṣẹ́ kan ní Wo TV wípé aláràgbà ìdániwá ní báyìí ẹ tẹ̀lé mi ká lọ nítorí pé a ti lọ a ti bọ̀ a ti gbá a jọ àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo fọ́nrán yìí náà bàbá wa wò ó ta gbádùn ẹ̀ dáadáa tá bá wà padà dé a tẹ̀síwájú o ti yá ẹ yá jọ lọ wò ká jọ tó ṣẹlẹ̀ ń lálẹ́ àná ni wọ́n arrest Eh, bàbá tó ṣe bàbá tó ṣe fídíò gangan bàbá olúwo tèdè ṣẹ̀dẹ̀mọ̀ pé wọ́n ti fi léde wọ́n ti fi léde lánàá wọ́n ti fi léde láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta ńlẹ̀ pé àwọn mẹ́ta làwọn máa arrest kódà wọ́n ka ìyá ìyá olórí ọlọ́sùn fẹ̀ wọ́n ka àwọn mọ́ sọ̀rọ̀ mi yé so gẹ́gẹ́ bí ìfiléde tí wọ́n ti ṣe àná ni wọ́n arrest ó ṣùọ̀ tí kì í ṣe rí rárá short video yẹn ẹ ti rí i tí wọ́n arrest bàbá olówó ti dé lọ sí Ìlọrin so ìyẹn dáa báwọn. tó o bọ́kọ̀ bá ròkun tó bá rọ̀ṣà á padà wàá fàbọ̀ fílẹ̀ bùtẹ́ o ìrìn àjò tí mo fẹ́ ká jọ rìn náà láti jọ rìn yìí ẹ̀dẹ̀ ti gbọ́ ẹ ti wò ó tó bí ṣe ṣẹlẹ̀ nù o tó àwa ń lọ o pẹ̀lú àwọn ìwádìí wa nítẹ̀síwájú bí ìrólóbó mi bá tún fojú hàn léyìí tó yẹ kẹ́ ẹ gbọ́ sí kẹ́ ẹ mọ̀ sí ẹ ó tún padà rí wa o lórí ìkànnì Wo TV pẹ̀lú àkọ̀tun lọ́nà àrà lákọ̀tun bàbá wo rèé ló kì í wípé ẹ kú kalẹ̀ ńbẹ̀ ẹ kú ọ̀rọ̀ ajé ẹ sì kú wòran